Ah, àwọn ohun tí a fẹ́ mẹ́nu bà nípa ọ̀rọ̀ sọ̀láàtì wa òun ni àwọn àrùkánù sọ̀lá àwọn orígun irun èyí tó já sí pé kéèyàn lè fìkan lẹ́nu ẹ̀ sojúdù sáré òbí àfi kéèyàn tún nǹkan yẹn ṣe bíbẹ́ kọ́ odidi rákà yẹn ti lọ nìyẹn àwọn nǹkan yẹn pọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ àwọn nǹkan wọ̀nyí òun ni hadith ni alimusi osola arákùnrin kan tí ò kírun dáadáa lójú ayé anabi sallallahu alaihi wasallam wọn là níbi wa mọ́sálásí arákùnrin kan àwọlé ọwọ́ akéwọn nígbà tó wá kí wọn tó wá lọ sálámù sànẹbi sọlọlọ fàáyé ọsọlọ òjíṣẹ́ Ọlọ́run wa sọ fárákùnrin yìí pé yóò jẹ ọsọlì fa ìnìyàn kàlámù tó sọlì padà kọlọ kí wọn kúrò kí n kankan ẹ̀rí ẹni yìí tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì níwọ̀n tó kí bó ṣe mọ̀ ọ́ kí tán ó sọ lọ sálámù sànàbí sallallahu alaihi wasallam. òjíṣẹ́ ọlọ́run tó sọ fún yín pé èrò àní ọ̀padà fasalli fa innaka lam tusalli lọ́ọ́ kí òun kankan ó tó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta gbàdúrà ẹ̀dẹ̀ kẹta sànìbí sọlá àtàlà ń sọ ọ̀rọ̀ yìí fún un. arákùnrin wa sọ fún ànìbí sọlá àlùsọlá ń pẹ́ mọ́ ọ sínú ọ̀rọ̀ yìí rọ̀ ha tí wọ́n bá kírun yìí látàárọ̀ tí ó fi di alẹ́ bí ìsìnkì yìí náà ní máa kírun. fàálímù ni ọmọ ní mọ̀ ni màá ṣe kírun nígbà yẹn lójútọ́ lọ́n tó ṣe wàá sọ fún un pé ìdá kóńtà ìlà sọ̀rá nínú ẹgbà wa mi ní ìsítẹ́kìtìlì kébìlà ọjìdà kébìlà ọba dìde kan fẹ́ kírun ọjìdà kébìlà fún mọ́kàbíà kọ́ wá sí tìtìbá tó lè ṣẹ̀rọ. ọmọ ẹgbẹ́ kábàárà wọ̀ọ̀run èyí tá máa ń ṣe ká tó wọ̀ọ̀run téèyàn ò bá ti ṣe èèyàn onímọ̀ ara ní àwa ti ṣe kábàárà èèyàn onírun kò nírun kódà kéèyàn bá ìmọ̀ọ́mù lérò fún kéèyàn bá ìmọ̀ọ́mù lérò fún ìyá ọkọ kábàárà wọ̀run báyìí ìyá ọsẹ wa tó gbọ́ sókè fún kábàárà àbùkù bíbẹ̀ ẹ̀kọ́ tó wájú àti pé ẹ̀yọ̀ká ló ṣe ọ bẹ̀rẹ̀ ẹ̀rùn o ọ̀gbìn níbẹ̀ ká kíyèsí dáadáa wọ́n sọ fún pé ọ̀ká bìjọ kò sí Allahu akbar lẹ́yìn ìgbà yẹn òjíṣẹ́ ọlọ́run sọlá sọlá wa tó sọ fẹ́ ni ẹ̀yìn pé sùnmọ́ kọ́ra mọ́ tayọ́ sara mọ́ àìsàn mí nà Al-Qur'an kọ́ wa ka ohun tó bá rọ̀ ọ́ lọ́rùn ń bẹ pẹ̀lú ẹ̀ sínú Al-Qur'ani kọ́ hasagbari wọ́n fi hàn pé kí èsì kọ́sẹ̀ máa gbòó nù tíra àbí nù wí ọkà lórí o àwọn afáàní àlàyé rẹ tó wà láàyè mí tó ti sọ ọlọ́run sàlàyé sọ́tò fàtìhà kò sí bó ṣe lè sọ̀rọ̀ fún yẹn tó ẹ yẹn láǹfààní àti lè ta sọ́tò fàtìhà. ونسوى ما بلا صلاة لمن لم يقرأ بأم الكتاب قصير فانسي وبعد صلاة الفاتحة دقا كنت أما بعد سنة الإمام أو عاد صلاة الفاتحة لوريهم ونيهم ونتما رنيا tàbí ká sì tún sí pé tọba ké fáti àtànsóra tọba rọ ọlọ́run kò mú wá sí i lẹ́yìn ìgbà yẹn ní súnmọ́ ọ̀ka hàtà tàtùmọ̀ iná rọ̀bìà kó o tẹ kọ́kọ́rọ́ àṣekárùkù bí dájú kọ́kọ́ gbé ìkọjú ìdá kíbla dídúró òun là kọ́kọ́ kéèyàn bá lágbára àwọn èèyàn ní kájú òkè hàn rọba dẹ́dà ní wàkú wọn lè láàyè kọ́ mi sí i ọkọjú ìdá kíbla bí o sì tẹ̀síwá tó lè fọ́ kábàárà wọ̀rùn àwọn èèyàn ni o tún wá rùkú lẹ́ni tí wọ́n farabalẹ̀ ń bi rùkú yẹn dáadáa àwọn èèyàn ni orí gùnrùn ni tó o bá ṣe látàyè ti lọ ọ̀rí kó o rùkú hátà tàtùmọ̀ ìnira rọ́ọ̀kìá tó fi farabalẹ̀ ní rùkú dáadáa tùmọ̀ rùfà kó tún wá gbórí hàtà tàtùmá iná kọ ìmọ̀ títí tó fi dúró dáadáa tó farabalẹ̀ níbi ìtó àti rúkú yẹn orígun ọrùn ni ètò dìde lẹ́yìn rúkú náà orígun ọrùn ni ọ̀rọ̀ ìgbé ta bá rẹ́ nìkan tó kírun ó rúkú bá yàfa kò gbórí lẹ̀ ọ̀sáré lọlẹ̀ ẹ̀ padà ń tọ̀ wọn kò kírun rákà yẹn ti lọ yọ ṣẹ́ṣẹ́ mi ni ló fi jáde pé ní oṣù náà tí wọ́n mọ̀ mọ́ jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àrẹ̀ sọ̀rọ̀ tó bá dìde nínú kú yẹn yóò tó wá dó tí ó pè é Anas bin Malik radiyallahu anhu a àfi wò pé a ti dàbí bóun kírun èyí tó tún pẹ́ dé sọ nípa bẹ́ẹ̀ tá a bá pọ̀ nírú kú ká dìde dúró dáadáa ni nínú àwọn ìgbọràn mi ọ̀nà tó masjid lẹ́yìn náà forí kalẹ̀ tó fi ní forí àti forí orí tí yóò bá ṣe rákà yẹn mú lọ́kọ́ rákà yẹn ti wéèsì nìyẹn. bákan náà ni mọ́rùfà hátà tẹ́kùmá ìnàjà àlèsà kó o tún wá gbórí bí forí kan lẹ̀ yẹn àti tá a bá forí kan lẹ̀ rúkú ọládùn àti àṣetò ìfarabalẹ̀ subhana rabbiyal azim ó wí lẹ́ẹ̀mẹ́ta tá a bá tún سمع الله لمن حمد ربنا ولك الحمد ها أتوا دعاء من سنة بعد فريقنا لأولا دعاء سبحان ربي الأعلى لا متى ما أقول إن فريقنا له حتى تطمئن جالسا تو في جوكو دادا هنا لا دعاء ربي اغفر لي ربي اغفر لي أعوذ بالله ثم اسجد تو فريقنا لا تجي hatta tatma'inna sáàjìdá tó farabalẹ̀ ní foríkanlẹ̀ rárá thumma fa'al dhalika fi salatika kulliha bá a ti wá sàlàyé rákà ẹyọ kan ni bẹ́ẹ̀ ni ó ti kí gbogbo òun rẹ̀ eré yìí ni àwọn díẹ̀ nínú orígun sọlá èyí tí ọ̀rọ̀ táwọn sọlá sọlá fi kẹ́ni ẹlẹ́kọ̀ọ́. sínú ká sọ gbogbo àwọn kẹta kálẹ̀ yẹn tó o bá ti ṣe kán nù rẹ̀ rákà yẹn ti wéṣì mi wá ní. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك